dúró látàárọ̀ ó mú sọ́wọ́n náà ló wọlé lọ. ẹ̀gbọ́n ẹ̀ ní bínú ni Ọlọ́run wàhálà yìí gbogbo àwọn tó ń jẹ mí lóko business partner mi tó fún ìgbà fún mi lówó wọn fún wọn fún mi story ni mo lówó kan gbà wàhálà yìí mo ti tú mo tú lé mo tú gbogbo ẹ̀ wọn bá chase mo ní náà bí five k. Ah. five k ah, kí n ṣòro five k mo bẹ̀ sọ Bọ́lájí. ẹ̀gbọ́n ẹ má bínú ẹ má bá mi manage five k yìí mo gbàgbọ́ pé ohun tó ń tó ń bọ̀ àṣẹkù mo gbà pé orí náà máa ṣe níbẹ̀ wọ́n má bínú sí mi ẹ̀gbọ́n. five k bọ́lájí. ẹjọ ẹni bínú sí mi wọ́n má bínú kó kéré. bàbá ṣàánú mi o awake up searching for greener pasture elédùá ah, ṣàánú mi o. I am looking for the things that's gonna bless me. Orí mi bemi mi pàdé ire. Ìrìn àjò ẹ̀dá láyé ọwọ́ ọlọ́run ló wà. Ọkọ mi, ìyẹn ò tó rò náà. Ká gbà pé nǹkan tí Bọ̀dá Bọ́lájí ní, òun kò ẹ lọ́wọ́ yìí. Nǹkan tí Bọ́lájí ní kọ́ rèé. Ọlájímọ́ mọ́ fún mi lówó dọ̀tí ni owó gbà má pa mí gbà kó jẹ́ ìsinmi kọ́mọ ọ̀run wáyé ó wá wọlé lọ fún mi one hour olóhùn wá gbogbo lè five thousand fún mi ó mọ ọmọ ṣe fún mi ó mọ ọmọ jẹjú mi. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọkọ mi ẹni tó di ọwọ́ báyìí tó ní pé kéèyàn gbà tó kù yẹn bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni tó fún náà ló fún un ẹ̀ ò dẹ̀ má ronú mọ́ náà wọ́n ní téèyàn ò bá kó èèyàn máa jẹ ẹran tó ju erin lọ ọkọ mi agogo tó lu méjìlá ó máa ń bọ̀ wá lùkàn ó dẹ̀ má ronú mọ́ so irú oúnjẹ wo ló fẹ́ kí n bẹ̀ sí báyìí. mo kọ wa ọfẹ fún náà. ẹ gba ẹfẹ ó tètè lọ náà. four thousand ilé ti pọ̀ jù. no ẹ ẹ lè fẹ́ ra nǹkan sílé màá manage this. no gbélé kókó dání màá manage ilé. no no no màá manage this ok máa bẹ tọ́jú eléyìí so máa lo eléyìí fún ẹ. Mr. Samuel nice one wow so beautiful Mr. Samuel kú iṣẹ́ wow. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń ṣàlàyé fún yín béèyàn bá ṣe ṣe nǹkan nìkan òun náà ló ṣe máa ṣe tiẹ̀ and that is my philosophy of life so wọ́n ṣe ń sọ pé pàdánù kẹwàá wò bí tí mo bá ṣe dé <laughs> mo ní no problem tẹ bá dé ẹ máa yìn mí láwo torí nǹkan tí n bá ti gbámú as in tí n bá dè mú báyìí mo máa ń máa ń ṣe dáadáa kò sí nǹkan náà tó fi sí ìkáwọ́ mi. tí mo sì mi bá tiẹ̀ dé báyìí mo máa really appreciate nǹkan tẹ̀ tiẹ̀ ṣe yìí because ten percent tẹ̀ ń gbà yẹn lásán wọ́n máa dọ́gbọ̀ ẹ̀ fún yín mo ah! really <laughs> appreciate nǹkan tẹ̀ ṣe <laughs> inú mi àdé bá mi ẹ bá mi recommend ẹ fún ọ ó di twenty percent. Ah, tó bá dé bá ọ máa like ẹ gan. ẹ ẹ rí i pé ibi kan bíṣọ̀ pé test coat òun náà fi sí ara ẹ̀ so that wọn lè lè máa tètè dọ̀tí ẹ̀ and stuff like that. So, But no, it's just I'm doing what I'm I'm told to do. So, ẹ pẹ̀lẹ́ ma. Yes, ẹ ma. Mr. Semiu. Ma. Can ni mo gbọ́ lẹ́yìn? Mo am I ẹ má wọrí o. Àwọn tó wà nílé wọ́n mọ̀ set up in the Wọ́n rí i pé èní ẹ say wá ṣe inspection. Wọ́n wá mọ̀mọ́ set to be called if sọ mi lẹ́nu. Ẹ bá wọ́n rán bọ̀ ẹ tẹ bá ń gbọ́ mi ẹ máa gbọ́ ọ̀nù léyìí o ta lẹni tó gbé ilẹ̀ sí abẹ́ stairs ń bì ohun kí á ti kàyé òun lẹ̀ ń gbọ́ ta ló gbé ilẹ̀ sí abẹ́ stairs padà mẹ́ma wo I will you will see how disciplined I am ta ló oh I don't like I don't ẹ ń gbọ́ òun rí rẹ̀ ẹni ẹ ṣojú yìí lè máa rí tí máa fún quick notice lójú yín báyìí ó ń lọ. ẹ ká ma Mr. Semi Hmm? actually èmi ni mo gbé ilẹ̀ síbí báyìí eh. mo ń dúró de àwọn tó fẹ́ wá kó ni eh. ẹ jẹ́ sáré pàkẹ́ ẹ má bínú eh, ṣẹpọ̀ ẹ má bínú. mr sami kí ló ṣẹlẹ̀ kí ló dé kí lè rí. he is very ó ní ìdí tó fi kó síbẹ̀. ẹyin lẹ ó ní ìdí tó fi gbé síbẹ̀. ẹ má bínú. ẹ náà ẹ jẹ́ ìbáyìí dànù. a ah, kò ní ẹ jẹ́ kí n gbé lọ sí ẹ ẹ má bínú. ó ní ìdí tó fi gbé síbẹ̀ ó ní ìdí tó ṣe gbé síbẹ̀ e, ilé mistake ni Canelo oníyàn kan tí mò ń retí ṣe ń gbọ́ ẹni yẹn ó dọ̀tí mo dẹ̀ ti fẹ́ le ó ń ṣàwọn Titi, there is something they call idiomatic expression so ẹlòmíì lè gbélé síbi kan láti fi express nǹkan míì so máa ní ìdí tó fi gbé síbẹ̀ so kò ń ṣe pé she is unhealthy or she is not clean it will be but point is this bẹ́ẹ̀ ṣe ń wò mí kò sígbà tí mi kí n wá bí o so wọ́n yẹ wà hey Mr. Bode ẹ eh, ah bòkínì yẹn eh, o lè eh, ní ìsìn ẹ̀yin lọ́nìkà á wọlé madam. yes. ah mo ṣáà rántí pé ó ní nǹkan tá à ń so ẹ it's around twenty percent àbí ẹ jẹ́ gbogbo ẹ̀ kó work out ẹ̀yin lè máa lọ kí n lè parí iṣẹ́ tí wọ́n ṣe mí. ok. Ah, jíṣẹ́ fún mọ́mí pé o ti wá síbí. all right ẹ jẹ́ kí n máa lọ. Okay. I'll pay later. Eh? Okay. All right. All right. Okay. Ah. Ah. Mr. Dari, hello. akọ call you. wọ́n fún wọn ní quick notice. Wọ́n your your ẹ̀sẹ̀gbẹ́ pé your lè máa gbélé o. Ìwọ ọkọ, you are you are you are asked to leave the house. Hello ma, mo bye, bye, báyìí ma. Bẹ́ẹ̀ ni ma, Mr. Sẹ̀mí ò really fa ọ́ really try gan fún ilé yẹn gan mà tábà really rí ó really impress lórí ilé yẹn gan gbogbo àwọn tẹ́nà tó dáyà ń bẹ̀ náà wọ́n náà really try gan wọ́n tiẹ̀ tún lé yẹn ṣe wọn ò bá jogún wọn neat mo ní kí n pè kí n sọ fún yín pé ah tábà ti dé o ten percent wọn kẹjẹ kẹjẹ ká fi sí yín ṣe ti gbọ́ mọ́ mi torí wọ́n really deserve ká tẹ̀ fi sówó wọn gan mà ṣe ti gbọ́ mọ́ mi yes ma yes ma okay ma. Um, madam ìdí tí mo ṣe wá tí mo ní mo fẹ́ rí yín lè ní. òun ni wípé bí mo ṣe sọ̀rọ̀ lánàá yẹn bí mo ṣe pariwo pẹ̀lú ọmọ láńlèdè kí n má parọ́ fún yín ọkàn mi ò ronú lọ pé ẹ̀yin lẹ gbé ilẹ̀ yẹn síbẹ̀ yẹn ọ̀ǹtí gba tẹ̀sí wá jáde tẹ sọ pé tí mo wá realize pé ó máa ní ìdí tẹ fi gbé ilẹ̀ yẹn síbẹ̀ yẹn. and for that kí àtìkà tó bá ní ìmọ̀ ó gbọ́dọ̀ wá padà wá ṣe àtúnṣe mo rí pé inú yẹn bí yín lánàá yẹn gan-an ṣùgbọ́n ẹ lọ́kọ yóò sì ní àná so mo lè máa bá ọ̀rọ̀ mi lọ. ẹ obi ẹ free láti gbé ilẹ̀ yẹn síbẹ̀ ah, ah, ah, ó máa ní ìdí tẹ́ fi gbé síbẹ̀ náà. whatever tí o bá jẹ́ rí ìdí tẹ́ fi gbé síbẹ̀ tẹ́ fi ìdí tó bá wùn ó jẹ́ fóun lẹ́ fi gbé síbẹ̀ I allow you tẹ́mi àti bá ti jọ mọ ìdí tó wà nídìí ẹ̀ pé nǹkan kan báyìí ló fà tẹ́ fi gbé síbẹ̀ I will overlook it kí làwọn àfúnra wa fún so ẹ mọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ̀gbọ́n ìdí yẹn gangan ni mo fẹ́ kí àjọ wò kájọ àjọ reach compromise lórí ẹ̀ ìdí tí mo fi wá tí mo fi wá sọ gangan tí mo fi wá apologize ó yẹ kó ti yé yín kájọ àjọ reach compromise lórí ẹ̀ kò ní sí gbọ́mi sí omi òtọ́ ọ̀kẹ́ mi ní nọ́mbà yín so from there. Um, Mr. Semi ẹ jọ̀ọ́ ẹ má bínú kí ni táìtù gbogbo àtàmọ̀ àtàmọ̀ tẹ́tí sọ látàárọ̀ ìdí ìdí kò yé mi kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ̀ dẹ̀ go straight to the point. ẹ̀yin pariwo àwọn tó kọ àmà gbọ́ wọn mọ̀ dí tí mo ṣe wá èmi àti ńlájọ mọ̀ dí tí mo ṣe wà ń bí wọn rò yẹn yé yín ni ẹ ṣe ẹ ẹ tí mọ̀ dí tí mo ṣe wà ń bí náà ẹ wo bí mo ṣe wà yìí mo ní power láti sọ fún landlord pé kó má gbowó next year lọ́wọ́ yín. ṣe àgbà pro ṣe kí ló ṣe kò yé mi ṣe àgbà promo ni a sọ wọn bọ ní ìdí tẹ fi sanwó ó dẹ̀ máa gbà sí mi lẹ́nu pé èmi ìdí tèmi bá ti fún ọ lọ́màgbà. ẹ ṣe mọ nǹkan ìdíkídìí tí ò bá jẹ́ ẹ ṣáà mọ̀ pé ẹ̀yìn kan ló fẹ́ mi sí ibà tọkọ mi bá dé ó máa wá bá yín sọ́dọ̀ ẹ lè ṣàlàyé ìdí yẹn bóyá ẹ̀yin méje ọjọ́ máa yé nítorí èmi ò kò yé mi. irọ́ kankan yín ọkọ yín nídìí láti mọ̀ dí sí mo ṣe wá bá yín sọ̀rọ̀ ọkọ yín náà máa nídìí tóun náà fi ń ṣe nǹkan tó ń ṣe káàkiri níta ìdí yẹn ló gbé mi wá síbi oníkálukú ń fèsì ìdí tó fi ń ṣe nǹkan káàkiri nílé ayé kò tí yẹ yín so ẹ báyìí wo bí ìdí yẹn ni kẹjẹ ká tó pẹ̀mí àti yín pọ̀ ní kẹjẹ ká gbájúmọ́ ẹ̀yin nìkan lájọ mọ ìdí tí ẹ fi gbé ilẹ̀ síbí ìdí tí mo dẹ̀ fi padà wá apologize èmi àti yín nìkan lájọ mọ. ẹm ṣẹ́rí nǹkan tí ọkọ mi bá ti dé ẹ̀yin méje jọ máa ṣàlàyé ìdí wọ́rẹ̀và tó bá tó bá máa ṣàlàyé kò sí tó kọ́ mi mi ò mọ ìtọ́ ẹ̀ sọ. èmi ti mọ hmm? ṣé ẹ̀sán kan mi mọ̀. mi mọ. fẹ́ wá òkè. mo ṣì mo ń inspect ilé. báyìí náà. ẹ ṣáà má ṣubú ẹ̀yin náà pẹ̀lẹ́. nonsense ni náà báwo ló ṣe máa bí èdè ni tí ò lọ́pọlọ lórí bẹ́ẹ̀ yẹn àbí torí kí ló dé ṣé torí pé àwọn ọlọ́run lé lọ́sùn máa máa fowó kún wọlé rẹ̀ abruptly without any prior notice. ìranù ìranù pátápátá àbí orúwà dáadáa wò nìyẹn o ò gbogbo yẹ kó fi twenty thousand kún àbí fifty thousand the next day ó fi three hundred thousand kún ibo ló ti fẹ́ kárí eight hundred thousand orúwà dáadáa wò nìyẹn. ariwo pọ̀ jù ń parẹ́. tó bá jẹ́ pé àwọn ọlọ́ọ̀ni ilé àwọn ọlọ́ọ̀la ń gbé bẹ́ẹ̀ ṣé àwọn ọlọ́ọ̀ni gbé bẹ́ẹ̀ ni ṣé ìyálàjà àwọn lè máa sanwó ooru ooru rẹ tiẹ̀ tàbí kí nínú nínú ooru lé báyìí. ṣé kí àtìkà tó ń bá sọ̀rọ̀ ṣó wà níbi tá a wá. jòkó gbèsè àìjọ àìyé cheating àìyé cheating wọ́n ti ti wá nínú àwọn. orúwà dáadáa orúkọ jẹ́ oṣù kó wọ́n ní láńlọ́ọ̀dù àbí láńlẹ́dì àbí kí ni wọ́n kí ni wọ́n mo ti bọ̀ mo ti jẹ́. Ah, ọlá lọ́wọ́ ẹlẹ́mìjọ́. mo mm, máa mm, mm, ma lọ síbẹ̀ yẹn. kí kí ní one one billion billion kí ní lọ́wọ́ I can pay eight hundred thousand naira for for this house lọ́dọ̀ lórí kí ni cheat ni now from from five hundred thousand ẹ̀dẹ̀ rẹ̀ pé fẹ́ẹ́ fi three hundred thousand kúnlẹ̀ kí ló dé torí ọlọ́ọ̀ṣẹ́ àwọn wúlé owó lẹ̀lẹ̀ ni ah, àbáwọ̀ ọwọ́ àmọ̀kọ́tọ̀ ẹ̀ka fowó ṣe fòkú dẹ́sẹ̀ ká oh no i'm out here hating but this is cheating now. honey it's okay it's alright o mọ nǹkan tèmi máa sọ fún yìí àwọn onílé fowó kó wọlé àbí kò sí ẹjọ́ lọ́wọ́ wọn ṣó dẹ mọ̀ pé bọ́n ṣe fi owó kó wọlé yẹn kò lè tẹ́ àwọn other tenants tó kù. àmọ́ eh, hmm. ah, nǹkan tí màá ní kò ṣe ni pé bóyá kò lọ bá àwọn èèyàn lẹ́yìn kankan kò sọ fún wọn pé kí ẹ bá àwọn onílé ní meeting ẹ tẹ bá bá wọn ní meeting ẹ wá ṣàlàyé fún wọn pé o ẹ jọ owó ìtì pọ̀ jù ẹ mọ bí ìta ṣe rí o ẹ má fi kún un ìyẹn ò máa pariwo dẹ̀ ṣàánú. ó ti pọ̀ jù má tiẹ̀ lọ bá wọn ni màá lọ bá wọn kí gbogbo wa jọ ká lọ bá agent rádaràda kí ló fẹ́ fọ̀ṣì kí ló fọ̀ṣì torí ọlọ́run ah, eight hundred thousand láti five hundred thousand eighty three hundred thousand kún tó bá ṣe máa fowó kún olé thirty thousand thirty. Eh. Èmi màmá ṣerú ẹgbẹ́ mi, let me be the one, let me have the life hello mr adare. hello. Ah, mr semi. ṣé wàá pa. we thank god ẹ má bínú ẹ ti ń pè mí tẹ́lẹ̀ àbí. bẹ́ẹ̀ ni mo ti ń pè yín látàárọ̀ ẹ mo sẹ́ẹ̀nì owó kan sí i mo wá fẹ́ confam bóyá ẹ ti one point eight million ẹ o rentage mo send two years inú mo fẹ́ bóyá ti rí. ẹ mi ìpè ti send one point six million. ẹ sísà as in owó ọdún méjì lẹ́sàn àbí. one point six million and one point six million lẹ́sàn àbí ẹ lówó ọdún méjì ẹ ti rí àbí. kí n má parọ́ kí n má jalè mo ti rí alert àmọ́ mi ti rí details ẹ̀jẹ̀ ń wo dáadáa kí n confam ẹ̀ Hey! Ẹ eh, eh, Um, Thank you so much. Thank you. Nǹkan tí mo fẹ́ mọ̀ náà nìyẹn. Ṣẹ́gbọ́. Ẹ̀hán kí ló sọ? Ìgbà tí máa béèrè owó yẹn lọ́wọ́ yín, ṣé kò ń ṣe kó yá mo sọ tó bí yín nú. No no no no. Ẹ wà ókè kò sí nǹkan tẹ́ lè sọ tó lè bí mi nínú. Ẹ bínú. Oh thank you so much. Thank you. Torí ẹ̀ mo ṣe wò pé kí n máa kẹ́ràn máa yọ mí lẹ́nu mo sì pé nǹkan tó dáa pọ̀ kí n tètè ṣe fún yín and ẹ má bínú ẹ torí ọlọ́run tẹ́ bá ti pè mí lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kẹta tẹ́ bá rí pé mi ò pè ẹ ẹ má má disturb mi mọ́ so ti yé yín ẹ lè send message sí mi tẹ́ bá ti send message yẹn tí má ti kà má ti mọ nǹkan tẹ́ fẹ́ sọ ó ti yé kẹ́ má pè mí like hundred times fifty times thirty times yẹn ó máa ń dà bákànbákan lára mi so ti yé sà. Thank you for your cooperation. Thank you so much. Thank you and may God bless you ok ẹ ṣe gan no no no no no no kò bí mi nínú kàn wí pé mo rí i pé ọ̀jọ̀gbọ́n ni ẹ̀dẹ̀ kàwé díẹ̀ ló jẹ́ kí n sọ tìǹbù mi jáde ok thank you ẹ ṣe gan. All right. dá mi tètè gbé mi ga. tètè á tètè lá tètè á tètè lá. Take the na na. the law, no, no. Take the law, take the law, uh. Take the law, Ah. àwọn èèyàn olówó lu yìí o just like that mo kàn sọ́dọ̀ mo ní ah, owó lé yìí o àgbà ah, five hundred mọ́ eight hundred la fẹ́ máa gba o he said it's alright it's alright aláàtì ni mo rí. mo tiẹ̀ mọ̀ bóyá kí n tiẹ̀ sọ púpọ̀ kókó wa ra lé rẹ̀ àbí àkókò sanwó ọdún márùn-ún àbí mẹ́wàá lẹ̀ sí máa sàn ìkọ́dẹ̀wà àwọn kan wà nílé yẹn o kọ́ sanwó wọn máa lọ́tì kọ̀ wọ́n ṣàfẹ́ kí n fún yàn já ọ̀ nọ̀ nọ̀ nọ̀ tẹ́nàtì ju tẹ́nàtì lọ. Oh. dẹ̀ mọ̀ pé mi lè jẹ́ra mi sí méjì ó ti yẹ òun promise pé ọ̀túnla èmi ni màá kọ́kọ́ lajú rí kò sí problem ta. so and then bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o láti bẹ̀rẹ̀ àánú la promise ńlá fún ọ lọ́la o ti. mi ò fẹ́ kó bá wọn pariwo má dẹ̀ ságídí pẹ̀lú wọn kàn jẹ́ kán mọ̀ pé ọ̀túnla wọn máa ro wọn lákàntì wọn. ẹ eh, but sir ọ máa bínú ẹ mọ̀ pé náà lẹ ti promise wọn pé ọ̀la ni kọ́ máa expect alert bọ̀dẹ́ bá tún wá sọ pé ó tún dọ̀tún láǹsìn àwọn náà sọ pé àwọn ní nǹkan táwọn fẹ́ fowó ṣe sà. ọ̀rọ̀ tí mò ń sọ yẹ kó yí ẹ̀ náà mi ò lè ní owó yẹn lọ́wọ́ kí n sọ pé mo fẹ́ sẹ̀ǹdì ẹ̀ lọ́túnla ṣebí mi ní sẹ̀ǹdì ẹ̀ lẹ́ẹ̀mejì mo ń jẹ́ kó mọ̀ pé nǹkan tí mo fẹ́ fowó ṣe lọ́la ó wà very important wọ́n á rí náà. sábọ̀dé. Ah, ah, ẹ káàárọ̀ ṣe wà pa ẹ ti ń lọ ibiṣẹ́ àbí ọ ah, yà àsìkò ẹ pẹ̀lẹ́ yà. mo dẹ̀ fẹ́ rí yín ẹ mọ torí màá fẹ́ jẹ́ pẹ́pẹ́. ṣé kí mi excuse me sir. o o ti yé mi ẹ ẹ o mọ̀ kọ́ ìwọ máa lọ síta tí bá ti ń jáde ń sì máa gbé. E. àṣàrò owó ilé tó yìn kìí sí ni. Mr. Bari ẹ̀yin ẹ̀ máa rí gbogbo ìṣekúṣe tí àwọn onílé ń ṣe ni ẹ̀gbọ́n sẹ́ndì text message sí ṣẹ́rí ti baba agent yẹn a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o ó ṣí nínà láti five hundred thousand ẹ̀wò ilé náà dà five hundred thousand wọ́n dẹ̀ fi three hundred kún ó di eight hundred ẹ wo ẹ jẹ́ kí gbogbo apanupọ̀ mọ̀mọ́ ẹ̀ ń jáde sìn tó bá ti di weekend tí gbogbo ọmọ bá wálé ẹ jẹ́ ká panupọ̀ ká ṣe meeting ká gbéná kọ́kú kò wọ́ lójú ká gba lọ́ọ̀yà ká tábà ti gba lọ́ọ̀yà àmà win wọ́n bọ́ tábà ti gba dákẹ́ ẹ wo wọ́n mọ̀ pé gbogbo ala ní nǹkan tá à ń fowó ṣe o ẹ̀yin náà ní nǹkan tẹ̀ ń lówó fún èmi náà ní tèmi màá wá kó didi eight hundred thousand màá dẹ̀ kó fún caretaker nítorí kíni ẹ̀jọ̀ torí ọlọ́ kíni wọ́n ṣe nínú léyìí ibi ọ̀dọ̀ tèmi ó dùn láti ẹjẹ́ iná wọn ò tí ì ṣe wọ́dọ̀pù gbogbo ẹ ti wọ́ wọ́n dẹ̀ gba eight hundred ẹjọ́ kí ló develop nínú ilé yìí o ṣé lè ti dàgbà sí ni tó fi di pé wọ́n fi odidi three hundred wọ́n ṣe thirty thousand wọ́n fi fifty thousand kú three hundred ẹ jẹ́ ká rò owó o. ká sọ fún wọn pé àwọn ò sí bí wèrè o ká jẹ́ kí ẹjẹ̀tì òṣì yẹn tètè mọ̀ because ṣé ní tá a bá tètè ṣe ń sìn wọ́n á wí nígbà o. Mr. Bode Mr. Bode ṣé kí n bá yín sọ tọrọ mo rí mẹ́sẹ̀gì wọn o bí mo dẹ̀ sí ń rí lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti kà ni mo ti wò pé kántíkà tó ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ because mi kì í fẹ́ kí màá yẹn máa pè mí rárá rárá anytime tó bá ń pè mí báyìí ó máa ń bọ́ sápò bínú mi mo dẹ̀ ti rí i pé nǹkan tó dà wá pọ̀ ni kí n ti send owó tiwọn sí wọn tí bá ti send ẹ̀mí ní wàhálà mo dẹ̀ sí ń ka mẹ́sẹ̀gì wọn báyìí mo kàn wí pé ọdún kan ìgbà mélòó lọ́dún kan tó máa fi pé mo kàn bínú mo kàn send owó ọdún méjì sí wọn ni straight. ẹ̀dùn ṣe owó ti yí sọ tẹ́lẹ̀ five hundred yẹn. no five hundred la ń san tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti add three hundred thousand sí making eight hundred. one point six. one point six million. ọdún méjì ẹsẹ̀ ń jẹ sí. Ah, ẹ mọ̀ pé bó ṣe wà yẹn máa yẹn ya wèrè gan-an torí pé wọ́n ti gbé sípò yẹn báyìí ó máa ń sin yamayama ni bó dẹ̀ ṣe wà yẹn mi ò fẹ́ bá a ṣe nǹkan mọ́ because mo believe pé tí ma fi lọ bí two years tí mo sọ ẹ̀ mi ò lè lò tán tí ma fi kó sílé mi. ẹ ti fẹ́ máa lọ bí iṣẹ́ àbí. ẹ mo ti lọ ẹ̀yin ò lọ bí iṣẹ́ ni. àmì náà ti múra. bye bye. yes. okay all right. all right ẹ màá rí yín later. Ọlọ́run wèrè má ìṣá Ọlọ́run wèrè má yìí ó dẹ̀ kó wọ́ọ́dún méje rẹ̀ one point six ó lè jọlẹ̀ ló ń jà wọ́n á jáde lára rẹ̀. pa yín lọ́mọ. mọ̀kúà ni ẹ pa mọ̀kúà. ó lọ́wọ́. nǹkan tó ṣẹlẹ̀ rí pé. ibi tẹ nǹkan tẹ bá ọkọ ní kẹlọ street. òun náà mo tiẹ̀ fẹ́ sọ. mo rí miss call yín ìgbà tó dẹ̀ máa pẹ́ jẹ̀ tí mo máa wo orí fóònù mo rí text message tẹ̀ send pé ẹ ti fowó kówó ilé mm-hmm. ṣé kò ti wá pọ̀ jù báyìí ṣebí tí wọ́n tiẹ̀ máa fowó kún un lé a máa sọ twenty àbí thirty thousand láti five hundred ẹ̀ẹ́dì gbé lọ sí eight hundred thousand three hundred thousand tán. èmi kọ́ onílé ni. àṣebẹ́yìn ilẹ̀ agent ẹ̀yin náà lè máa advice wọn ẹ wo èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè rí owó yẹn san ó ti pọ̀ jù náà èdè bá bá wọn sọ̀rọ̀. lójú ara wa nìyẹn ìlẹ́nu ọ̀rọ̀ mẹ́ òun ló nílé ẹ̀ kàtó bá fẹ́ hmm, as a matter of fact ṣùgbọ́n èèyàn kan lára yín la sọ fún straight ẹsẹ̀kẹsẹ̀ tá a sọ fún mo sọ fún lẹ́nì ìjọ kejì ó ti send alert owó ọdún méjì ló tún sọ wá pa. Ah, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo wa ń ṣe ah, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, ìbàdàn ṣe ń rówó yàtọ̀ ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run mo bẹ̀ yín ṣebí ilé náà lẹ́yìn náà ń gbé yìí nítorí ọlọ́run ṣé bọ́ ṣe increase owó ilé tẹ̀yìn ni. ẹ̀yin tẹ jẹ́ ìjẹ́ nítorí kọ́ọ̀tì tẹ̀yìn náà fẹ́ rí bẹ́ẹ̀ ni náà kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn ẹ máa lọ lọ́rọ̀ lọ. ẹ wo ẹ bá bá wọn sọ̀rọ̀ o ẹ bá bá wọn sọ̀rọ̀ torí èmi ò ní orú owó bẹ́yẹn tí mo fẹ́ kó lẹ̀ o. mistake tá a ṣe ni pé bí ọ̀rọ̀ lè ṣe rí ilé scarce láti rí sí èyí ẹ lọ comply. so kò sí pé bóyá ẹ lè tiẹ̀ bá wa bá wọn sọ̀rọ̀ kọ́ reduce owó. ọjọ́gbọ́n kò àfihàn tó yìí. mi ò mọ̀. ẹ mọ̀ mi yẹn. ṣé torí ẹ̀pà tí mo wá jẹ lẹ́sẹ̀ rántí aṣọ ẹ̀tù jọ kámá parọ́ tọ́ra wa gbogbo nínú yín ló da nínú àwọn ọmọ yín ló da tó mẹ́sì. ọmọ jàre mẹ́sì kò sínú wọn kúrò. gbàgbé wo lọmọ jàre kí ló ṣe níbo. nílé yín. ẹ wẹ ẹ wẹ gbogbo yìí tẹ̀sán ẹ̀ kò bá mi rárá mẹ́sì o Lukaku o ọ̀ bí yín da ẹ lè fi wọ́n mọ tèmi ó gbà bàbá wẹ̀rẹ̀ ah wo tákì àti fòṣìṣẹ́ bá rùn yẹn báyìí ọmọ agbọ́ tì tì tì tì ọmọ ológun fọ́ọ̀jì sori mẹsàtì nìkan kúndẹ̀ sọ ògo tún jì ni wọ́n lè dá lórí ajé wà láì. ẹ̀gbọ́n ń fọ́ ni ṣe ń ronú ni lẹ́gbẹ̀ẹ́ pogba Messi lẹ́gbẹ̀ẹ́ Lukaku ṣe ń fọ́ ni ẹ̀gbọ́n ṣe wèrè wá ń mọ yín ń pariwo láti ni mi ò rí kókó nǹkan ẹ rà. Ah, ẹ ẹ ó máa yé yín dada ẹ ẹ sọ fún yìí sọ fún ọ ah, ah, ó ẹ̀gbọ́n náà ní bá yọ yín jẹ́ bàbá ẹ̀jẹ̀ bá wa dá sọ̀rọ̀ kí sọ alẹ́ Messi lẹ́gbẹ̀ẹ́ Lukaku ẹ̀kan mú kan. àgbàlagbà lẹ́yìn mọ̀mọ́ kó tí mò ń sọ sẹ́. ẹ̀sà àdíjẹ́ bá ara síbẹ̀ ẹ̀ẹ́dẹ́. ọ̀gbẹ́ni ìyàtọ̀ wà láàrin má ti kú oorun o má lọ fi kú oorun o. o mọ bọ mo lè bá yági o mọ bọ o lọ sí football school àwa lọ sí football school náà lọ football school ni. Ọlábọ̀dé, where are you? Because mo délé ń sin mi ò bá ẹnu lé. Ẹ mo sáré wá junction mo wá ka pépà ni. Mo sáré ka pépà. Ok, mo ti wà ń lé Mo ti gbọ́ mo ń bọ̀ ẹ má bínú mo bọ mo bọ. kílódé kílódé ọmọ ẹran wo ni wọlé tí lè ta lè lè go back. ẹ jẹ́ kí kọ́sọ́mà ra jù. go back go back go back go back go back. kí ló ṣe é rẹ̀. bá mi bá mi mówó mi àárọ̀ lọ́jà àárọ̀ lọ́jà. kí ni ìgbọ̀tẹ̀ fẹ́ náà ìwúlá ariwo báyìí. ọ̀dọ́dọ́ tv yẹn ti fíìmù ni o. orí yín dàrú ṣó o gbádùn sá orí yín dàrú kí ló ń ṣe ṣó ariwo balẹ̀ ni rẹ ìròyìn òyìnbó ni wọ́n ìwé wọn ìròyìn kú mo pé orí ó yà gẹ́ra kó gba ìṣó gẹ́ra ọjọ́ gẹ́ra ọjọ́ orí ẹ̀ dàrú orí ẹ̀ dàrú ọlábọ̀dé èmi ò ṣáláì gbogbo orírun tó ń rìn yẹn ah, ah, ó lọ sẹ̀sẹ̀ títí ló ń ka pépà ojú wo ló fẹ́ káwọn ará àdúgbò máa fi wo ẹ. o má bínú sórí mi náà tí mo lọ ń ka pépà lẹ́sẹ̀ títí kì í ṣe pé bóyá mi mọ nǹkan tí mò ń ṣe náà I go there for two reasons firstly wàá lè gbọ́ opinion àwọn èèyàn wàá sample ẹ̀ wàá dẹ̀ wo tiẹ̀ náà wàá wòye tó bá tó make sense nínú gbogbo ẹ̀ and secondly boredom ti fẹ́ pa mí sínú ilé ó lọ ta ló fi pàrọnú rẹ nìyà. èmi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ káwọn ará àdúgbò máa fojú ẹni tí oníṣẹ́ wọkọ mi náà. ó dà má bínú mo ti gbọ́ mi mi ní lọ́bẹ̀ wọn. are you sure. i promise you now. Ah! ó mọ̀ pé pépà máa ń dùn dàṣà. ó dà mí mi mi mi lọ sí mi lọ. Some the reason make a fall down. Some the reason they could run down. Uh. I hate him, oh, I me, oh, I dear. Uh. Kí kọ́lé mọ́lẹ́lẹ́ mi ò mọ kíkẹ́. Orí mi gbà fún mi, jẹ́ kí n bóre pàdé. Má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ láyé tí mo uh. Let your light so shine fáwọn ọ̀tá mi rí. Jẹ́ kí n ṣeré. nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I don't like it to be honest with you I am sick and tired of this your behaviours ẹ wo náà oṣù kẹta rẹ tẹ ti jẹ́wọ́ ẹ sanwó lé ẹ tún wá dá bókè on the twenty seventh máa gbọ́ gbàgán this is on the fourth nothing mi rí kankan mo tún wá ń pagbo yín ẹ gbé I came here I have been knocking since ẹ respond. wo wo sùn mi má bínú ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ pé mo ṣiṣẹ́ kan ó dẹ̀ kí eh, ẹni ẹ̀ sanwó fún mi so mo mo pè é ó wá ní next week. Hey! Ah! Mr. Bode ó dàbí pé yẹ ẹ mọ I don't understand what you are trying to do I am I am ewo èmi ò lè gba ọgbẹ́lẹ̀ mọ́ o I can't continue with this tí o bá ṣe pé ìyàwó yín tó bẹ̀ mí tó bá mi sọ̀rọ̀ ń jọ sí pé I should calm down ẹ máa sanwó yẹn o I won't take this gbogbo tẹ́ ẹ ṣe I won't take it. ẹ ń pariwo ohun yín lé ìsókè gan ìjọ nítorí ọlọ ẹ jẹ kára mi. mi ì ṣe ní pariwo ṣé ṣe ìyàwó yín tẹ̀ bá lè sanwó lé ẹ fi ilé onílé ní yàrá of the house. èmi ọkùnrin ni ọkùnrin ni mí nà. kí ni mo gbọ́dọ̀ pè mí you called me by my name oh my god ó jẹ́ gbèsè ó tún disrespect kíátíkà. I will be losing in two ways. Oh, so olé or to mú respect me on your crew without my consent. man. I will make sure I let you know the stuff I'm made up of. No, no, no, no, you have got. See, see, me ò oh ṣé kí my máa bẹ̀rẹ̀ sí dífá kó tó báyọ̀ sínú ah, This is pure rubbish. To my ṣe pé ìyàwó ẹ̀ tó bẹ̀rẹ̀ I won't be allowing all this. Gbogbo ah, ṣe look at him. Ó dàbí pé gbèsè yẹn hereditary ni wà ní is in your DNA. Kò ń ṣọ̀dọ̀ mi ló máa ti try ẹ̀. I will, I will, ah, don't, don't worry. Mo mọ̀ ọkọ tí máa ṣe pẹ̀lú yín. I know what to do with people like you. Onígbèsè. Bó ṣe wò. Orí mi tètè la. Tètè la, tètè la. Tètè la, tètè la. <laughs> Oh, Tọ́lání. Àsìkò ti tó láti bára aṣọ títọ́ rọ̀. Má jẹ́ kí n tàn yẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí, ó ti wà nù mí tipẹ́tipẹ́ kó tó di pé ó dé at abroad adúpẹ́ fọlọ́run pé o lọ sí abroad pé nǹkan tó dé bá lọ ó wà successful bí mo dẹ̀ ṣe advice ẹ pé má jẹ́ kó wọ abroad kó gbé sí abroad má send owó yẹn sí mi kí n máa bẹ balẹ̀ ẹ lọ kí n dẹ̀ bẹ parí ẹ mo dẹ̀ ti parí ilé fún ẹ̀sìn gbogbo nǹkan tó nídìí nínú ilé yẹn gbogbo ẹ̀ ló ti kọ́ sínú ilé jọ sọ fún mi kí ló fẹ́ padà lọ mú labroad yẹn. ah bùdá mi bòdá mi ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín mo tún mọ̀ pé ibi tẹ́ ṣe máa padà wá ẹ̀ǹdẹ̀ sí mi èdè mọ̀ mi pé mi ò lè gbé lu yìí báwo mo ṣe fẹ́ ṣe ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ti mọ́ mi lára òkè ẹ sọ fún mi sí níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ tí bá ní òkè mo ti wá kókó ní àbúròdò mo wá fẹ́ wá bẹ́ẹ̀ sí nàìjíríà báwo mo ṣe fẹ́ ṣe ó máa affect mi. nǹkan tó fẹ́ wá ṣe ní nàìjà ó pọ̀ rẹpẹtẹ ah, ah. ṣebí ìlú iná ti bí ẹ lọ́mọ ìlú iná dẹ̀ sọ fún mi pé gbogbo tó ti rí lábúrọ̀dù yẹn ń sìn sọ fún mi kó ti lówó jù mí lọ ìlú ìmọ̀ àti ní gbogbo owó tí mo mà ní kò máa ń sá abroad kò máa ń ṣèbí kankan tí ìlú ìmọ̀ bá wá sọ fún ẹ pé mo fẹ́ kó padà wá jókòó sílé kó má padà mọ̀ pé alágbẹ̀dẹ mi tó ń lu irin lójú kan àmì lórí mo fẹ́ kó dúró mi ò fẹ́ kó lọ́mọ wo ìyá kankan ní jí ẹ sórí nípa business tó ń ṣe tẹ́lẹ̀ wàá padà síbẹ̀ gbogbo owó tó kù lọ́wọ́ ẹ tí ò bá tó mo fi dá ẹ lójú pé màá assist ẹ mi ní pé ẹ ṣàfẹ́ tì mí síwájú àbí ok mo ti gbọ́ torí tí bá sọ fún yín pé mo fẹ́ lọ rò ó sìn ẹ tún ṣì máa máa tẹnumọ́ náà ni mo ti gbọ́ yín mo dẹ̀ ti gbà. ẹ nínú lẹ́bi táyì wẹ̀rẹ̀ ibo ló ti já wa mo ti gbọ́ mo ti gbà tí o ṣí ẹ̀rẹ̀ ni jọba mi nígbà tó wọ́n nígbà tí o ní pé marriage couple ló ń gbé nígbà yìí lẹ́bi náà o lè sọ pé o ti gbọ́ o ti gbà olórí burúkú dẹ́ni o lè lè wá. wọ́n ló mo ní kí ni ká tó sí ẹ wá tó ọmùgbẹ́jọ ni àbí ọmọ nǹkan tó ń ṣe jọ kan tó dáwọ̀ yẹn sì sọmọ túmọ̀ ẹ̀ sà sọmọ nǹkan tó ń se ni sọ fún mi mo mú sisi àbúrò mi. táàbí ìwé ọ̀rọ̀ lọ́kọ̀. kò kí n ṣe tọ́lá ní tó máa bá sọ̀rọ̀ táàbúrò pé o lè wé pé o fẹ́ jẹ́ kó jẹ́ kó lè rí tó ń kọ́ nílé yìí. tó ìyá ìyá ọkọ mi fi. don't touch me. ah bọ́dọ̀ mi ẹjọ́ torí ọlọ́run ṣé ìyàwó tó sọ pé ẹ fẹ́ ẹ ah! lè fẹ́ lẹ́yọ ah! I'm telling you ẹlẹ́yọ ṣe ìyàwó orí burúkú lélẹ̀ yọ bọ́lá mi ẹ jọ torí ọlọ́mọ bẹ̀yìn ni ẹ lè fẹ́ lẹ́yìn ah! not in my life not in my life ẹ wọ bóyá máa jẹ́ kankan mo sọ fún yẹn ẹ wo wo mi jẹ Baby. Uh. òṣìlọ wọn mú ìkẹ́ bínú lọ ṣé nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wa tìyàwó mi ìtorí ẹ̀ ló sọ pé òní dé inú ilé mi mọ́ ó bá má sì bẹ́ẹ̀ yẹn náà ó yẹ kó mọ orí ìfẹ́ tí mo ní sí ẹ gẹ́gẹ́ bí àbúrò kò sí bó ṣe wù kó jẹ́ náà tẹ́ bá fa ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn láàrin wa tìyàwó mi mi ò lè ever support ìyàwó mi láéláé ìwọ náà ni máa gbè lẹ́yìn ẹ̀ torí pé tí ìyàwó bá lọ ẹbí ló máa kú o àti pátọ́rọ̀ yìí dẹ̀ ti ṣẹlẹ̀ ó yẹ kó mọ̀ pé èmi gangan bínú sí ju ìwọ gangan tó ṣẹlọ sọ pé látijọ́ yẹn ń sìn mi ò jẹ́ kó wọlé mi má bínú náà. bọ́tàmì bọ́tàmì ẹ̀yin náà ẹ̀gbọ́n nǹkan tíyàwó ń ṣe fún mi lójú yìí ẹ́ kò proper náà ṣe bó obìnrin lèmi náà obìnrin ni mí náà orí owó wo ni wọn lè máa jẹ kí wọn wá kí wọn lost memory ẹ kó má mọ nǹkan tó ń ṣe mọ́ it's not done now ó mọ bí mo ṣe jẹ́ kó tó wọlé kó tó mú drink tí mò ń mu tó tó dàlú mi lára kí ló dé bọ́lọ́ ti ń ṣe irú ẹ̀ kó dáná o ẹ wá ní pé kí n má bínú kí ni wọ́n fẹ́ wá ṣe ń lé yín ṣé kó tún rí mi nílé yín kó tún wá lọ mí ìmọ̀kan tó tiẹ̀ máa gbé wá bóyá ráìsì tòun sí lọ́wọ́ gan ló máa wá yí dàlẹ́ mi lórí ṣé tó bá wá ṣe ni máa ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé mi kò yẹ kí n máa wá lé yín mọ́ ni. ẹ má bínú torí tá a ní ká tún ṣẹ̀ṣẹ̀ máa sọ ó tún lè má bí ẹ nínú òun náà ti ṣetán ó ti jó lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣe ń sìn bó ṣe máa dárí jẹ ni nítorí pé látijọ́ yẹn ń sìn mo lè jáde ni mo jẹ́ kó mọ̀ pé tí àbúrò mi ò bá ti dáríjì kò lè wọnú ilé mi mọ́ má bínú tí ní ẹgbẹ́ náà ni kò wò believe pé kò sí nǹkan tó lè ṣe fún ẹ bí ó bá jẹ́ pé mi ni mo ṣe jọba mi dáríjì. ẹ wo bọ̀dá mi ẹ ní ìdí gbogbo yẹn ah, ṣèbẹ́yìn náà sọ ṣojú ẹ lọ́jọ́ yẹn ìgbà tí mo béèrè lọ́wọ́ yín pẹ́ lè dẹ nígbẹ́ ti fẹ́ ọ̀rẹ́dì kí ni wá kí ni tèmi kí mo fẹ́ ṣe ẹ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ṣé ó máa jẹ́ pé títorí tèmi àbí nǹkan ẹ ní ìdẹ and gbogbo nǹkan tó ṣe fún mi little mo understand ẹ but ó kàn ti ṣe jù ni ah ó ní láti take it easy o ah. ó ṣáà ti bá mi dáríjì. ẹ mọ̀dá mo ti gbọ́ mo ti dáríjì. ó ti tán nínú àbí hmm, o ṣe dúpẹ́ ṣé mo fi láti pè é sí. Ah, ẹ pé àbí. wọlé. wọlé. kọ́lá kọ́líìtì. Ah, ah. kọ́lá kọ́lá. ọ̀làbọ̀dé. ojú ẹ̀ dán o. ọ̀làbọ̀dé kí ló ṣẹlẹ̀. wò ó iṣẹ́ ló bọ́ lọ́wọ́ mi o and uh, oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ bá ṣe àjàkà wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé mi ṣe wá. Kọ́lá I'm not happy at all. Mo mọ position tó wà tẹ́lẹ̀ náà. Why the sudden change? Why ti company yìí ṣe lè decide láti retrench ní báyẹn? Òyì o, mo ah! yí padà o. Fact. Well, you've said it all. Ká dúpẹ́ mi. Because when there is life, there is hope. I believe in that. Ó dẹ̀ bá ní kò tí bàjẹ́. Mo believe pé my meeting with you today is for a purpose. And um, the thing is this, you've been my friend right from the childhood. Mo dẹ̀ mọ impact tí wọ́n náà ti nínú life mi. And um, I think this is a payback time. Hmm. Things will change for good. Amen. Um, do you still want to continue in your line or o fẹ́ diversify. <laughs> kò tọ́ sí oníbàárà mi lẹ́nu pé ìrẹsì pòkìtà o nǹkan tó bá ṣe fún mi ọlọ́run máa appreciate ìwọ ṣàkóso help mi o kò sí nǹkan tó gbé wá sí ti mi ò lè ṣe kí wọ́n á ní pé láì yẹn gangan ah no ah <laughs> i have to survive that's what i'm just begging for. ah okay you don't need to beg for it. ah you don't need to beg for it. a ti kúrò lọ́rẹ̀ẹ́ a ti dọ́mọ ìyá. bí mi inú mi ò dùn wípé mi ò tètè rí ẹ then I communicate ara wa i'm not happy about that. so wípé ó ń dúpẹ́ yẹn please please please spare me of that. in tó kàn máa ṣẹlẹ̀ ni i have this contract at hand okay. presently and uh, my belief is this tó bá ṣe contract yẹn tán you will never smile poverty again. Ah. Amen. You will not smell poverty again. Amen. Amen. So most so believe in you. Amen. So let me give you my number. Okay. Yes, I know. Yeah. Where? 080 okay. triple five, triple zero triple zero triple two triple two double zero double zero yeah. So Okay. so by me. All right. Okay. asap New. ah, will, I will, so I will so Kọ́lá i don't want you to think of anything again eh, ṣé o ti gbọ́ jọ nítorí ọlọ́run ah, má drop ẹ dẹ́ ah, kí tó drop ẹ gan máa sáré ah, àbò eh, ṣe tí wọ́n rí so máa sáré drop ẹ. Ah, báwo ni. ẹ káàsán. ṣóńkù. ẹ káàsán. báwo ni àwọn mi kọ. ọ wá sàn. alright sir. ẹ eh, dúró àwọn nepa wa lé ni. àwọn ah, wa wọn tẹ já gbogbo àwọn náà dúró. ẹ eh, ṣé wọn ọjà náà ti wá. wọn ọjà. Eh, sọ fún mọ́mí pé màá ṣe rí wọn o màá rí wọn rọ̀lẹ́. alright o ṣe. wọ́n wá bí pé gbà náà torí ọlọ́run arábìnrin fọ́ni o ẹni tí mo wò bóyá kí wọ́n bá ń lé kí n fún níròyìn ayọ̀ bó ló wá gbà lọ. Ah. fóònù eré nǹkan gbé láfi fóònù ẹ̀ sí. lè ti jù sínú báàgì bẹ́ẹ̀ tó mọ máa ríǹgì ah nílé mi jẹ <laughs> ah wọ́n máa gbà ẹ ṣe ah can't wait. hello ẹ pẹ̀lẹ́ sáà o ó oh, ó oh, nípa mítìntà nílé ni àbí nígbà wo ni. Eh, eh okay bye bye sir ìrọ̀lẹ́ ni mo pè é ah. okay kò sí wàhálà màá tún bá àtẹ́gbọ́ màá bọ̀ ń sìn sìn ah promise màá bọ̀ sẹ́ màá bọ̀ bye bye bye bye all right sir kí ló dé táwọn bíbí yóò fún wa ní notice tẹ́lẹ̀ ẹ̀kọ́ sọ time tó máa já sí i. báwo ni. mo wà òkè wọn kọ́. ẹ mo gba urgent call kan sí nípa meeting tí mo sọ fún ẹ pé ó likely kí n lọ lé mi. ok ok. ok gbogbo máìlì mi la ju pé màá wá sílé màá kàn relax díẹ̀ màá dẹ̀ jáde padà wọ́n láti pè mí sìn pé ó ti two times tá a máa bẹ̀rẹ̀ pé kí n máa bọ̀ ń sìn sìn ẹ mú un lọ́pṣọ̀n mu láti padà kí n máa lọ síbẹ̀ ni. ok ẹ bọ́t mo láti máa bọ̀ ń lé láìpẹ́ o. tí bá dẹ̀ ti ń bọ̀ fẹ́ wá jẹun ní bá mi pípí àmàlà sílẹ̀ ṣùgbọ́. àmàlà ṣá. àmàlà ni mo fẹ́ ṣùgbọ́. ọ̀rọ̀ ẹ̀ lé. okay. love you. i love you too. bye bye bàbá ẹ sọ létà ṣùgbọ́. all right. débi ṣo mọ nǹkan ṣo mọ pé òru la wà kí n tó bẹ̀rẹ̀ sí ni máa ro àmàlà kí n máa ṣe gbogbo ilé lóru mo kọ̀rọ̀ pé kí n ṣe indomie kò lè fi dín ní. Ah, kí ló kí ló bá mi sọ náà wọ́n ní kí ni nǹkan tó ń bá mi sọ mo lọ látàárọ̀ fún bẹ́rẹ́fìtì mi àti ẹ wípé ká lè jọ wá òkè mo dé mo ní mo fi àmàlà kó bá mi ṣe àmàlà sílẹ̀ òun gbé indomie fún mi ṣé kí wọ́n wá tó bá ti mọ̀ pé àmàlà ń wù ẹ̀ jẹ kò ṣe kí ni kò bọ́ sínú kitchen kó lọ rọ àmàlà fún ẹ kó dẹ̀ jẹ́ simple. tí mi bá mọ̀ pé àmàlà ń wù mí jẹ kí n bọ́ sí kitchen kí lọ sàmàlà fúnra mi mi ò dẹ̀ fẹ́ kẹ́sù lé mi àti ẹ o mi ò fẹ́ kẹ́sù ló wa o bébí jọ torí ọlọ́run mo bẹ́ẹ̀ torí ọlọ́run lọ sí kíchìn kó lọ ru àmàlà tí mo fẹ́ jẹ fún mi kó lè gbé wá síbí simple. mo dárí kí ni problem ẹ̀ gan-an náà kí ni nǹkan tó ń ṣe ẹ́ mo ti sọ pé tó bá lọ bá wà láwọ̀ ẹ̀ ló kó bọ́ sínú kíchìn kó lọ sọ̀rọ̀ sí jẹ́ kó sí nǹkan mi bẹ̀ dúró náà jọ fẹ́ nà mí ni náà jọ fẹ́ nà mí ni dábì náà kí ló dé gan. Ah! èmi ló gbàdúrà tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ bọ èso onílò mi fún ẹ èso onígbára mi lò láti di ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ so mọ́ tó bá ṣẹlẹ̀ màá jáde lọ́sìn nǹkan tó tọ́ àti nǹkan tí mo fẹ́ màá lọ jẹ níta nǹkan tó sílẹ̀ yìí ìsídà kò jẹ fún ara ẹ̀ ọ̀ kò gbèrú sórí kó máa gbé kiri. ṣùgbọ́n. káwọn ẹ̀ kò lọ sí ibi tó bá ti wọn ni kò lọ lálẹ́ yìí tó sì kan tó kọ́ mi. ok kò sí wàhálà. kí ni fẹ́ pa mí ni kémi máa ṣe kémi máa ṣàmàlà lóru kó má jẹ́ kó jẹ tèmi waste rubbish wo nìyẹn. Some the reason make a fall down. Yeah. Some the reason make a run down. Uh. I hate him, oh, I me, oh, I dear. Uh. Keep calling. mi jẹ́ kí n bóre pàdé má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ láyé tí mo wá mo fẹ́ lówó láyé uh, let me light so shine fáwọn ọ̀tá mi rí jẹ́ kí n ṣe rere láyé ẹ̀dá mi ó tètè. madam. ah, ah kí lẹ́yìn ṣe bí by this time ilé ti ṣú ok ẹ̀ ń wait fún bike, àbí ah, ẹ̀ lè rí báìkì mọ́ by this time ebi kan tí o bá jẹ oúnjẹ tí mo lọ jẹ ibi máa ń dà gan kò yẹ kí wọn jáde ní táìmù kan wà ṣèbílẹ̀ yẹn lọ ó yẹ wọlé kí n gbé yín dání. thank you hello sir. ẹ pẹ̀lẹ́ ṣe wá pa. kí ló wà nínú mọ́tò yín. ẹ à ń lọ sílé ni kò sí ọkọ lẹ́yìn boat. ok ok you can go no stop stop. ẹ kú sẹ́yìn ní sà ẹ jẹ́ kí àǹtí tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yín kí wọ́n kí ọ́fíìsà. madam àwọn ọlọ́pàá tá a dúró wọn ní kẹ́ wọn sọ̀rọ̀. hello àǹtí wọ́n ní kẹ́ kí wọ́n yan àwọn ọ́fíìsà. madam madam madam. ó dàgbà ní yóò fi mọ ọmọ. irọ́ ah, wọ́n mí wọ́n sún ni ẹ̀ẹ́dù. calm down. hello mr man calm down. calm down i have to calm down. Eh, Mr. Man o bó ṣe fìyà jẹ rẹ o bà ẹwà rẹ jẹ́ torí irọ́ tó ń pa fún rẹ omi ẹ má torí pé ẹ fẹ́ ló gbà kan àbẹ fẹ́ jayé kẹ wọn sì bí òsì kẹ bẹ́ẹ̀ ti tó wá wò ó Mr. Man ó máa bẹ́tà kó cooperate pẹ̀lú mi kí n lè ṣèrànwọ́ lọ fún ẹ jọ kí ni ọmọbìnrin yẹn ṣe fún ẹ kí ló fẹ́ gbà lọ́wọ́ ẹ tó fi jẹ́ pé kó o pa ni gbogbo ẹ̀rọ kan ẹ o lè aṣífò ẹ náà. ẹ sáà mi fún yín mi ò lè parọ́ fún yín mi ò lè pààyàn débi tí mo máa pààyàn tòótọ́ ìyàwó ọ̀rẹ́ mi ló jẹ́ ilé kan náà ládẹjọ́ ń gbé mo kàn jáde lọ ní tèmi ní ìgbà tí mo dé ń bọ̀ mo dé pàdé express mo dé wò pé kí n help ẹ̀ délé mi ò mọ̀ pé nǹkan kan ti ṣe gan-an àwọn ọlọ́pàá náà dá mi dúró náà sọ fún pé kí n wọ ẹ̀gbẹ́ mi kí ló ṣe arábìnrin tó sùn sẹ́gbẹ́ mi tí ò jí ìgbà yìí tó mọ̀ pé ti kú mi ò lè pa èmi kọ́ ni mo pa sábàbí ni. Mr. Adare. sáà <laughs> bí kàbá rojọ́ ìkàkọ́ ló máa dànà níbo ni ìyàwó oníyàwó lè ti ń bọ̀ níbo lẹ́yìn fúnra yẹn ti ń bọ̀ tẹ ìpàdé ẹ̀ ti lè gbéra yín láfta ten lálẹ́ ìyẹn wà án ẹ ò tún wá ní ọ̀rọ̀ kankan tẹ́lẹ̀ jọ sọ papọ̀ títí títẹ́ fi drive the checking point tí wọ́n fi dìtẹ́lì pé ẹ ti pa ẹni yẹn pẹ́fẹ́ lọ sọ́nù àbí àbí kí ni plan yín gan. sami ò pa sir tó ayé pé nǹkan tí mo ṣe ni nígbà tó ti dà báyìí máa jẹ́wọ́ fún yín. shut my friend wo tí n bá fẹ́ tèkẹ́ sí pẹ̀lú ẹ tó fẹ́ fẹ́ máa bẹ̀ tí máa lọ́gbọ́n kan tí ò sí fún mi màá jẹ́ kó yẹ pé o ò lè gbọ́njú mi lọ gbogbo nǹkan tó ń sọ fún mi irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá ni tí a bá ń jẹ́ kó yẹ pé àwọn ọlọ́pàá á jẹ́ ọ̀rẹ́ aráàlú iye òní kẹfẹ́ máa bẹ̀rẹ̀ sí máa parọ́ kan fún wa pé ká lè bá pẹ̀lú yín náà gbogbo tó ń sọ pátápátá irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni kí ló ń ṣe ẹ́ hello ẹ̀hẹ̀ jẹ́ ká máa bọ̀ jẹ́ ká máa wọlé jẹ́ ká wọlé no problem àmọ́ máa bá ẹ sọ̀rọ̀ ó sì bẹ́ẹ̀ kí bóyá o sẹ́kù. ha mr dare mr dare ìwọ mr man mr man ah! ọ̀gálàmà mr ah! man ẹ wo ẹ wo ọ̀gálàmà ẹ jọ tó lọ náà ilé ayé mi ni mr dare ti pàdé ìdùnnú ọlọ́run ẹ má jẹ́ kí ìyá yìí jẹ̀bi gbé mr dare fẹ́ fowó ọlá gbá mi lójú ni ìgbà ní báyìí ó ti gba ayọ̀ mi ó ti gba rèmi ó ti gba ìdùnnú mi náà ẹ wò náà ẹ wò ẹ ọgọ ọlọ́pàá ṣe nígbà tí mo ti fura sí máa yìí nínú létà ń gbé five hundred thousand la sọ fún wọlé sọdẹ́lẹ̀ wọ́n fi three hundred thousand wọ́n fi kún owó ilé eight hundred mo pè Mr. Dare this weekend, man mo pè mo ní ẹ ká ṣe meeting èmi ò lè àfọ́ láti sanwó yìí ẹ jẹ́ kí gbogbo wọn ṣe meeting Mr. Dare dà òun ti sọ tòun o òun ti owó two years o one point six million. one point six million naira. bẹ́ẹ̀ni sà ẹ jọ ṣé ilé ìpolówó ti ṣiṣẹ́ ni ó lè máa jà ìkádìrà ó pa ó pàyàwó mi ni. Mr. Bode ẹ má rò bẹ́ẹ̀ yẹn mi ò lè pàyàwó yín I believe mi ò lè pàyàwó yín sábàbí lélẹ́yìí à ìwọ lọ́hùn rú ọ̀ràn wo lélẹ́yìí. ayọ̀ ah, ah, ti pa yìí ó padà ó pa dúdú mi etí mo gbọ́ ni. Mr. Bode ah. Mr. Bode ẹni sùúrù náà. ẹ jọ a mọ̀ pé nǹkan tó ṣe yín iná lójú yín kò sí iná gbogbo nǹkan ó ti ní ọwọ́ lọ́nu ni màá fẹ́ kẹ́ ẹ tèkẹ́ yìí sí kẹ́ mọ́tò another problem ẹ má wọrí a ṣe ìwádìí àti òfin tó yẹ ká fi mú arákùnrin. Mr. Man oblique kò fẹ́ jẹ́wọ́ àbí <laughs> by the time tí ìyá bá mú ẹ wọn ò ní kó ẹ tó máa fi jẹ́wọ́ fún rẹ ẹ má wọrí. ẹ lọ ọ́fíìsà ẹ wá dá mọ́ ìpadà sínú sẹ́ẹ̀lì ẹ̀ ṣe wá mú un. You have to see me in my office very soon, okay? All right, sir. You're looking very good, sir. Uh, thank you. Send You're welcome. Yes, sir. <laughs> Uh, Uncle Dele, I know bad. <laughs> send ẹ̀ kíákíá ṣó ti gbọ́. mi five minutes. o ṣe ọ̀rọ̀ mi jù. ẹ máa wọlé bọ̀sà ok ọpẹ máa wọlé. Ah, ṣé ọ̀gá wà níbi. ẹ ẹ bá mi ah, báwo ni ìtúlé báwo ni iṣẹ́. ṣé àwọn oní advert yẹn ti dé. no wọn ti dé. the moment ọba dé jẹ́ kó rí mi lọ́fíìsì o. ok sir. Ah, túnde kí ló fẹ́ máa ti ẹni kí n mú wá kó wá ṣe bíbọ̀dì yẹn àwọn ni mo mú wá ìsà. Dáre. Dáre. Túndé, ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí. You are a bastard! I don't want to ever see you again. Get out of this place. Adigunjalè, no way. Ọ̀rọ̀ lè wọ̀ múrò ẹ kò káfí lájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. Oh my goodness. Bímbọ́lá wáyé tó ń ṣe báyìí sí mi náà o ò dẹ̀ fún mi lésì látijọ́ ẹ̀ tí mo ti ń bá ẹ sọ. ṣọlá kò kí n ṣe pé mi understand gbogbo nǹkan tó ń sọ pé kò lè work ni ah, kò lè work and the day is working hours. no worry jẹ́ ká sọ later. Mr. Dade ẹ pẹ̀lẹ́ sá bọ́ ẹ̀yìn sọ fún mi pé ẹ̀yìn àti ọ̀gá mọ́ra mi yẹ́ bá mọ̀. èmi àti wọn mọ̀ra wa mo sọ fún yín nípa accident gbé mi lọ sẹ́wọ̀n ọ̀rọ̀ nípa ìyàwó Mr. Ọlábọ̀dé ni. ó ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà yẹn ìyàwó ọ̀gá ni. òun ni. my god. anyway uh, mo believe pé àsìkò tí náà ni ọ̀sùn pé ibi tí mo wà ibẹ̀ ni di lásán òkú tán máa ti gbà mí síṣẹ́ nígbà tí tún débi tí irú nǹkan báyìí tún ṣẹlẹ̀ túmọ̀ sí pé màá sì kọ̀ǹtínú náà ni. <coughs> Ah, ah, Mr. Dare mi ní fẹ́ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má sọ pé last hope mi ni tẹ́mi bá wà ìrètí pọ̀ lóríṣiríṣi ẹ get but with time màá bọ̀gà sọ̀rọ̀ ah, mo mọ̀ kó máa get over it mo mọ̀ pé impression pọ́n kọ́ rí yẹn ló sì ń ṣe wọn ṣe get ẹ ní sùúrù ṣe gbọ́ mo dẹ̀ mọ̀ pé dídùn lọ́sàn-án máa sọ wọ́n dẹ̀ máa gbọ́. yes ẹ jẹ́ ká hope kó máa gbọ́. mo ti gbọ́ olúwa fún yín jẹ. Hmm. ọ̀gá gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni ó yé mi ọ̀gá mo dẹ̀ fíò fún yín mo mọ̀ pé ọgbẹ́ ọkàn ni ọ̀rọ̀ yìí máa dá sí yín lọ́kàn but ọ̀gá ẹ̀yin àgbà náà lẹ ní tí àwa gbàgbé ọ̀rọ̀ àná a ò lè rẹ́ni bá ṣeré èmi fíò pé nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ìjọba náà ò fi ojú lásán wo Mr. Dare ó ti lọ jẹ̀yà ẹ̀ analyst tẹ́ẹ̀bà tiẹ̀ lè gbà síṣẹ́ bóyá ẹ lè help ẹ̀ run contract yẹn ká gbé fún un mo suggest mi sir. Túndé sir. mi ò mọ̀ ìdí tí mo ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yìí fún ẹ ṣùgbọ́n mo mọ̀ pé nítorí pé mo trust ẹ ni ó dẹ̀ nífẹ̀ẹ́ dínú. Dárìn ó lo ẹ̀wọ̀n dáyàwó tèmi padà ó gba ayọ̀ mi ó gba ìdùnnú mi ó gba ilé ayé mi lọ́wọ́ mi táre dà mí sínú òkùnkùn òkùnkùn bíríkùn bírímù táre jù mí sí i ìyàwó mi ni ìdùnnú mi òun ni ayọ̀ mi òun ni gbogbo ilé ayé mi dárídẹ gba gbogbo ẹ lọ́wọ́ mi torí gbàkigbà tí bá ti wọ́n rántí ẹ̀ ṣíra pé ọgbẹ́ ọkàn mi lẹ́tún dà padà lẹ́tún bọ ojú ẹ̀ ṣùgbọ́n ti sọ́tàn. So ẹni tí ọba gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ ní bàṣẹrẹ bíláàrí lọ ẹ̀wọ̀n àbí mo ní kó lọ pa kó dá ayọ̀ ayé mi padà kó dá ìdùnnú mi padà <laughs> ah! ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa rèé nígbà yẹn àjò oúnjẹ ẹjọ́ kan gbádùn ṣùgbọ́n Ọlọ́run ti ṣe àjẹ àtúnjẹ àjẹṣẹ́kù àtúnfúnyàn àtúngbà àwọn èèyàn síṣẹ́. ọ̀gá nǹkan tó dẹ̀ ṣokùnkùn sí àwa ọmọ ẹ̀dẹ́ èèyàn kedere ní níwájú Ọlọ́run ọba. kò sí nǹkan kan tó ṣokùnkùn Dáre ló pàyàwó mi Dáre pàyàwó mi ni kò sí kò sí nǹkan kan tó ìbọ̀dí lè sọ fún mi tàlẹ́ ló pa ó pàdánù mi ṣùgbọ́n ìwọ náà lè gbà kọ́ ti mi o èmi ti gbàgbé ẹ o ti yáfẹ́ fún fún mo gbàgbé mo believe pé bọ́lá ṣe fẹ́ kó nìyẹn olóríṣi arọ wa ni wọ́n pa fún mi ńgbà yẹn kò lè ṣiṣẹ́ bí báyìí I can't afford to keep seeing his side I can't afford to keep seeing him màá wá iye kan fún ètò láti bẹ̀rẹ̀ business o I don't know but I will think about it and give him something. okay thank you very much sir. o lè gba nǹkan tí lọ́wọ́ mi. ṣùgbọ́n sir. o lè gba tí. jọba mi send kinní yẹn náà ṣùgbọ́n. okay fún ọ sọ́ni láti rẹ̀. Ha ha ha! o realize pé ọ̀gá ń display ní kó yàwó ẹ̀ nísì àbí kò jọ bẹ́ẹ̀ ṣàgbá. Ah, ọ̀gá ti yàwó ẹ̀ wọ́n ti yàwó ẹ̀. ọ̀gá display kò yàwó ọ̀gá ti yàwó èrè because tẹ́lẹ̀ ọ̀gá yàwó ẹ̀ báwo ló ṣe máa bọ́ sóko tó ń rú bí báyìí ẹ̀ eh, in fact wọ́n ti fẹ́ kí ṣe ilé ìgbọ̀nsẹ̀. Some the reason Adéwálé Ṣẹ́gun ẹ wá gbàgbé o gbogbo bí tá à ń lọlé ní thirty minutes mo fẹ́ ká ló ń bẹ̀. ibi mẹ́tẹ̀ẹ̀ta thirty minutes ni mi ní fẹ́ kéye pé ibì kan máa wà tá à ní délé ni. ọ̀gá ṣe gbàgbé àwọn tẹ fún ní appointment ní four o'clock. àmì ò gbàgbé ẹ ṣe bí nítorí ẹ náà ni mo sọ pé ká lo thirty minutes because I wouldn't want a situation tó pé ẹlòmíì máa rò pé ah, ẹnìkan la ten sí ara ten sí ẹnìkan so I want to make sure that I see everybody accordingly. 30 minutes. All right, sir. All right. Kò sí nǹkan tá à ń ṣe tí à lè make it 30 minutes yẹn. Ṣé gbọ́? Ṣáàjì ká ṣe. Wàá lé ṣòro iwájú dáadáa. Sá. Ṣé o rọ àwọn karambà ní èèyàn tó wà lọ́kọ̀ yẹn? Ṣé wàá kù sá? Ah, ah mo ní ṣòro àwọn karamba nìyẹn ó yá mu mọ́lẹ̀ wájú yẹn gangan kó páàkì síbẹ̀. kí n páàkì. mo ní páàkì síbẹ̀. ṣé kò sí. tí mo fi ṣe kí ni o mọ̀ nǹkan pé wọ́n ti gbéṣẹ́ fún mi bẹ̀rẹ̀ ni mo ní kó páàkì síbẹ̀. mo ní láti débẹ̀ páàkì báyìí. kò sí o páàkì gba tí kò páàkì páàkì. ṣé wọ́n lo ra mọ́tò fún mi. jẹ́ kí n bọ́ lẹ́nu. mọ́tò ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ òun o. dúró bẹ́ẹ̀ náà. ah sọ̀rí pé tráfíkì wà gbogbo bí mi. mo ń bọ̀ afẹ́rẹ́ máa pé kọ́ńtró tráfíkì bí bẹ̀ kí ló ń bọ̀ òsì ìwọ tó ti sanwó ọkọ̀ rẹ yá lọ. sẹ́sẹ̀ wo orí ọkọ̀ yìí. Ah! orú mú mi o. Mm-hmm mọ̀mọ̀yá láyà yín rí jẹ́kẹ̀mí ṣiṣẹ́ ìjọba tí mo wá ṣe ẹ̀yin ẹ̀sìn máa lọ ọ̀pẹ. kí ló ṣe yìí mo ń bọ̀ náà mo ń bọ̀ mo ń bọ̀. kí ló ṣe ọ̀gá ọ̀gá ẹ ẹ ti bóra sí wò láti ẹ̀kọ́ sí gbogbo ayé ti wò yìí ẹnu lòdì ti wò yìí níbo ni mo ẹ wà ní ìta ní sinimá kò sí o. kí ni mo ń bí ẹ ti àti bọ́. ọlọ́lọ́ jákùn tiẹ̀ lọ́tàdí wọn àgùntàn táwọn ọ̀ràn wọn jákùn àdébábọ̀ Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá ń sanwó re ilé ẹlẹ́ni tó dé ku ilé ẹlẹ́ni Ọ̀rúnmìlà dé wọ ikú ilé ẹlẹ́ni ilé ẹlẹ́ni kọ ikú ilé ẹlẹ́ni nílé ẹlẹ́ni bẹ ní wọlé wọn ilé rẹ ti wà ní wọlé wọn. ṣé wọn ò kìlọ̀ fọ́jọ́ kìíní àná ọmọ pé ó ti jẹ wọ àbọ̀ ọ̀ràn tí. jọ ìyá ti jẹ mí jù èmi tó yẹ pé mo máa ń ní àlejò àti àníṣẹ́kù ó wá di èmi tẹ́ pé ọwọ́ mi ò tó ẹnu mi ò lè pèsè ẹyọ kan oúnjẹ fún ìyàwó nínú ilé gbogbo ẹ lé ó lé tiraka tiraka mọ́ mi gbogbo jọ̀nù everything dàrú pátápátá ẹ gbà mí mo fẹ́ kẹ́ràn mi lọ́wọ́ kí èmi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba ká lè jọ máa jíròrò ká jọ máa jẹun nínú abọ́ kan náà ẹ ṣàánú fún mi bàbá ìyá yìí pọ̀. Hmm. tí mo bá gbọ́ ohun tó sọ yé dáadáa tẹ́tí mi ò sì di sọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí ó fẹ́ jókòó sáàrin àwọn lọ́balọ́ba ó fẹ́ kí wọ́n àtàwọn sànmọ́rí èèyàn kẹjọ máa tọwọ́ bọwọ́ nínú àwo kan náà ọmọ ah! sí akọsẹ́ ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni. Ah! kéèyàn tó di ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kó o tó wá di ọ̀gbàmùgbàmù ẹ̀yin lẹ́jọ́ elédùnmarè tí ò ṣe é gbámú ó mọ̀ pé o ti fẹ́ gbóúnjẹ fẹ́ gbẹ́ ni o sì gbọ́dọ̀ ní láti gbàwó rẹ̀ bọ̀ kì í ṣiṣẹ́ kékeré o àmọ́ àánú rẹ̀ ṣe mí tèmi sì ṣe àwọn rúmọlẹ̀ wọ́n ràn lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ nínú iṣẹ́ tí mo fẹ́ràn jù ìkànnú ẹ̀ ló gbé wá yìí ṣùgbọ́n kíní kan ni wọ́n béèrè lọ́ọ̀rẹ́ kíní kan ni wọ́n béèrè lọ́rẹ̀ sọ ọmọ pẹ́ ni tí ọba pé mo sin ó di dandan kó fẹ́ yín bẹ́ẹ̀yàn bá sí lóhun ó lè tìrú òyìn ó bètè jẹ́ n tí mò ń sọ yọ so o lè dájú pa. kí lẹ a ní so o lè dájú pa. ọ̀dájú ló bí owó. ọ̀dájú ló bí owó. bẹ́ẹ̀ ni. mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe ìbí náà sì jọ lójú ìwọ tó rán lòfò fún iṣẹ́ tó ní ọ̀jẹ̀ dáa ọmọ pé bí tọ́ ọ̀ràn dé yọ̀jẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ah, ẹ ṣeun. ètò kú o ti jẹ́ èèyàn. ṣe bọ́dà dúró gbogbo. ọ̀dájú ló gbogbo. ọjà délé náà. bẹ́ẹ̀ni. ọlọ́ba ayé o ọlọ́bi ayé o ọlọ́bi ayé o ọlọ́bi ayé kan ò ní dẹ́gun kó tó là níjà àgbàrá ò sì ní dẹ́gun kó tó wọlé ẹni ọba lágídí èmi ni mo sọ bẹ́ẹ̀ wo bí fọkàn balẹ̀ ilé ikú lọ wàyí ibẹ̀ sì ni wọ́n ti ń jẹ́ wárùn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ torí pé kí ni mo dégbò olúkoro bójú egúnugún gbogbo wọn ni wọ́n pa lórí èmi tí mo dégbò nígbàjámà kàlàmàgò gbogbo wọn ni wọ́n yọ gbẹ̀gbẹ̀ lọ́rùn inájọ́ forísọ̀ tí lórúkọ sí adáhùn sí àgbègbè gbẹ́nu gbófi gbósè lórúkọ sí oníṣègùn àti òròfò láńgbáláńgbá lórúkọ àwọn ẹ̀yà mi ẹlẹ́yà àwọn ẹyẹ tó ró magamaga ẹyẹ magamaga tó ró àfijọ́ ẹyẹ tí ń jẹ nígbà gbogbo àwọn ni wọ́n tẹ̀ jèèyàn Oh! ọwọ́ adé olúpèmọ́pè olúpèmọ́pè olúpèmọ́pè kọ́ wá jẹ́ mi ní mèsì àwọn wọn lótùfẹ́ nítorí pé kí ni òní ògúndógúndó mo ti bá wọn jẹ nínú yín àrò lọ́kọ́kọ́ síbẹ̀ tiẹ̀ tí mo bá wọn bù jẹ́ níbẹ̀ ṣe bí igbá adẹ igbá adẹ ni wọ́n fi gbómi fún mi eégún olé ń bẹ lápọ̀ ọ̀tún àwọn abòrìṣà ilẹ̀ ń bẹ lápọ̀ òsì wọ́n wá pa kírírírí sétíàwó wọ́n fẹ́ jẹ́ ìjọba ìgúnnugún ayé o ẹ̀yin tẹ́ gbé ẹbọ bá rẹ̀ kọ̀ lé ọ̀run tẹ̀ sùn tẹ̀ gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín ọyẹ́ o wọ́n fẹ́ pèsè dáàrẹ̀ ibikíbi tó bá wà kọ́ wá jẹ́ ní mèsì ọmọ lókè ìfẹ́ nítorí pé kí ni ìbọn lógì ní bá gorí àjà bọ́ bá ṣe ń wọ aráyé bẹ́ẹ̀ ni yóò máa wèrò ọ̀run ológì ní jẹ́ kílẹ̀ náà yẹ ẹ wá fún mi láwọ̀ rẹ̀ yẹn ó nà. <laughs> ṣé wọn sọ fún ọ ìwọ ni orí rẹ ti gbàbọdé o orí rẹ ti gbàbọdé ẹlẹ́kọ̀ọ́rọ́ ti ń polówó mo sì kí wọn kú ọ̀fọ̀ lágbolé yín àánú ṣe mí wọ́n bí ọyá ìgbẹ́ ọwọ́ rẹ̀ ń nà sí lẹ́nu kọ́ ọ gba ẹ̀jẹ̀ rẹ̀. Ah, bàbá ìjọ tó lọ lọ ìyàwó mi nìyí ìyàwó mi ní ẹjọ́ àmì ah, ò lè lo ìyàwó mi ò àmì ah, ò ṣe mọ́. ẹbí mo bẹ̀rẹ̀ láwọn ọ̀rẹ́ mo ní sọ ti ṣe tán ó ní wọn náà ṣe tọ́tọ̀ fẹ́ dájú pa ṣé wọn mọ̀ pé lẹ́kù ni wọ́n ti ń jẹ́wọ́ àrùn. ee ìyàwó mi ẹni tí mo gbọ́kànlé rẹ̀ aládùn mi ni olóore mi ni mi ò ẹjọ ẹja wà nǹkan mi ṣe. èmi tó jẹ́ pé igbó àdájú ni wọ́n ti lọ mú mi sáwọ inú àjà ẹlẹ́sìn ni mo ti lọ rẹ̀ ṣètùtù rẹ̀ bá ọ bá kọ̀ tá parí inú rẹ̀ ṣe tán tó lóun ọba tòde jẹ́ ìwọ mọ̀ nà gbà sí i tó ti bọ́ ọ̀yà wèrè nílẹ̀ yìí ibi tí wọ́n ti rí ọ̀hún òde sọ́bẹ̀ àmọ́ ọmọbìnrin yìí ni ọmọ náwó lọ́ọ́ ti tiẹ̀ ọ̀ fọwọ́ mọ́ kan nù méjèèjì tó ti gbọ́ ọmọ mi fẹ́ ya wèrè yó. ọ kú àìbá ọba tí wàá fẹ́ kú ìránṣẹ́ ajé rẹ lélẹ́yìí ọyá nà sí kọ́ gbẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀ ẹnu làdán ti ń jẹ ẹnu yìí kan náà làdán ti ń pọ̀ bàdàn bá jẹ tán yóò sì dorí kodò apọ̀ tiẹ̀ sílẹ̀ ọyá ẹ̀jẹ̀ tó ń bẹ lára rẹ̀ dànù gbá ẹ̀wí ayé ló wí kẹ́gbọ̀n ọgbà mi mọ sọ bẹ́ẹ̀ èmi ni wọ́n wá gofó yẹ́ sọ pé òkun náà èmi wọn ṣàlógún ẹ sọ fún mi pé ọ̀jẹ̀sẹ̀ rí lúbúlúbú ti ń bẹ lójú ọlọ́ńbí ọba kùdé bẹ̀rẹ̀ ògún ti bẹ̀rẹ̀ ẹ ti rí nǹkan tó ti dà á. Ah. <laughs> mo dúpẹ́ o mo dúpẹ́ o ọ̀yá súnmọ́ ẹ̀ súnmọ́ ẹ̀ súnmọ́ ẹ̀. ọ̀yá wàá gbé igbá náà léyà mi lọ́wọ́ gbé lé lọ́wọ́ òsásági lọ́gbẹ́nu tó bá ti gbà lọ́ọ̀rẹ́ o ti soríire. ẹ̀hìn eh, ẹ̀hìn eh, ẹ̀hìn. Eh, ògbólógbò ewúrẹ́ àbí tíwẹ́tíwẹ́ lẹ́nu ògbólógbò àgùntàn àbí jọ̀lọ̀jọ̀lọ̀ lọ́rùn ńlọ́dí bá fún ẹ̀rá àrà ọba jàmájàbí àrà bínú wọnú gbọ́ pàpà ẹja wọ́n ní ìwọ ẹ̀rá ọ̀jẹ̀bí ẹ̀rá ló wọ̀n jẹ̀bí àrà bínú wọnú gbọ́ ó pàpà ẹran wọ́n ní ìwọ ẹ̀rá ọ̀jẹ̀bí ẹ̀rá ló wọ̀n jẹ̀bí àrà bínú wọnú ló pàpà ẹ̀yàn wọ́n ní ìwọ ẹ̀rá ọ̀jẹ̀bí ẹ̀rá ló wọ̀n jẹ̀bí gbogbo tí n bá sílẹ̀ ìlú ni wọn ò ní jẹ̀bi ayé sórí wọn tiẹ̀. aṣọ aláṣọ lọ̀gáńdà àbúra aṣọ aláṣọ lọ̀gáńdà àbúra ọyábọ́gà bá jẹ tán a sì fà lọ pararara. ẹ̀yin tó la yẹ́yẹ́ iná ti ràn ọkọ ọmọdé ọtọwọ mẹrù ìyá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o òsàsági lọ́gbẹ́ ọyá dúpẹ́ lọ́wọ́ òsàsági lọ́gbẹ́. òsàsági lọ́gbẹ́. tó o sunkún ni. sọ pé mo dúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi. àwọn tó láyé ti gbọ́ àwọn tó láyé ti gbọ́ ó sunkún. tó o ní kó mi bá gbá bọ́ lójú rẹ kí ni káwọn yìí. ó sunkún ó sunkún ó sunkún á lanu pàgà ó sì háà ìwọ ọmọ pé òjọ tákèrè gbé bá torí bodò lòlò ló gbọ̀nà fún rẹ̀ ọmọ gbọ́ yìí jìgún jìgún jìgún bákèrè gbé sí máa ń dúnnù. bàbá ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ẹ bá mi wá nǹkan ṣe sí èyí ń dojú tèmi kiri ni ó ti pé bí ẹ̀mẹ́ta sì tó ti ń ṣe ní ẹjọ́ nítorí ọlọ́ọ̀. kò sí nǹkan kan tí mo bá ṣe lórí ọ̀rọ̀ yìí o ó yẹ kí n wọ́n dájú pa lórí ọ̀rọ̀ rẹ ni ṣé o ti gbọ́ ṣé wọn ò sọ fún ọjọ́ kìíní àná pé ní tí mo bẹ́ẹ̀ ṣe fún ọ yé ìkìlọ̀ gidi bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ sílò tọ́ ọ bá sílò àwọn ìyá mi ajíbọ́lá ajímọ̀jẹ̀ nǹkan tó lè gun ọ̀rọ̀ fímọ́ lakalaka fẹ́nu ẹ̀gbó lè gbì wọ́n bínú ṣé wọn sọ. kékeré lè tó ń sí ọ̀hún o. àgbàlagbà bá ń sọ̀rọ̀ bí bá ń làágùn sọ́ọ̀mọ̀ pé akọ ẹkún ló ń sun wá lọ ya wèrè. ẹ jọ bàbá ẹ má jẹ ìyá wèrè mọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ ọmọ yìí mo jẹ. ọmọ mi lọ jẹun òkìlọ̀ fún ọ bàbá ń bá yín sọ̀rọ̀ ẹ máa finú kiri bí wèrè gbé mángòrò. mi ò mọ mi mọ. ìgbọ́n náà bí n bá tiẹ̀ wá fẹ́ ṣe fún ọ gan sọ mọ̀ pé owó ẹ̀rẹ́ ni wọ́n ṣe fún ọ ní. owó ẹ̀rẹ́. owó tí mò ń sọ yìí wọ́n rẹ ni ìjọ mẹ́ta ni wọ́n sì fi rẹ bí n bá ti wá mówó náà lé ọ lọ́wọ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ ti lè náwó náà fẹ́ni tí mò ń sọ yìí àbó pé wá sákàtà rẹ tó fojú rí iná ti rànú ọwọ́ akọ́mọdé gbà ó ní kí n padà wá gbà. ṣé látijọ́ tí mo ti ń gún fún ọkọ̀ kúnná ni. Ah, ó kúnná o ó kúnná dáadáa ó kúnná gan. Ah, tọ́ba wa jábẹ̀ tí n bá gún fún ọmọ sọ pé òkúnná tí n bá sì sá fún ọ lóògùn ọ̀gbọ́dọ̀ sọ fún mi pé ọ̀jẹ́ sórí lúbúlúbú jìgbìjìgbìjìgbìjìgbìjìgbìjìgbì wù sórí lúbúlúbú lúbúlúbú tí ń bẹ lójú Ọlọ́run níbi ọba kù dé gangan bẹ̀ ni wọ́n ń pè lóògùn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. oògùn nìyẹn ẹ jẹ ẹ wò bàbá ẹjẹ tètè wa lọ sọ fún mánéjà mi kó pe ọmọkùnrin yẹn kó máa bọ̀ báyìí báyìí báyìí kó wá gbàṣẹ. bọ́ọ̀ bá ti rí àbùsébùsé èmi kúkú mọ̀ pé sẹ́ni mi wọn gbọ́dọ̀ bá wọn jẹrẹ tú bẹ́ẹ̀ sì lòkò ní mi wọn gbọ́dọ̀ jẹrẹ ọmọdé èmi òkò gbẹ́mí ilẹ̀ ń wọ̀ wá. Yeah, I'm fine. ṣé fọ́ọ̀mù tó ga máa sàn ni. Mm, let me check Okay. Sure, sure, sure ṣé bí normal science. ẹ ṣọ bí wa. alright báwo la wà láwọn forms yóò pè é. àwọn nǹkan tó ṣe ni pé mo ti tù pẹ̀lú ẹ̀ but once tí ma ti ṣe tán pẹ̀lú àwọn forms ẹ̀ i will get back to you. okay okay okay alright ẹ ṣe gan. where is the manager. where is the manager. where is the manager calling for me immediately. yes yes okay come come come now Mr. Dare kọ́ tó mú don't keep your greetings. Where is Mr. Dare? No, call him for me right away. I, I need that if we share CCC. I'll do that, sir. I said call him right now. Okay, sir. Where is Okay, sir. Can you come up, bro? No, no, no, no, no. I thought we should buy. Okay, sir. Oh, nìyẹn nọ́mbà ẹni ẹ kò mm-hmm. Yeah, ẹ káàárọ̀, Mr. Dare àwọn nìyẹn mo ní good news kan fún yín ni ọ̀gá ní kẹ́ máa bọ̀ ní ọ́fíìsì wa. a fẹ́ fún iṣẹ́ a fẹ́ fún iṣẹ́. ọ̀gá ọ̀gá ọ̀gá fẹ́ fún iṣẹ́ báyìí. kó máa bọ̀ báyìí báyìí. ọ̀gá máa bọ̀ báyìí báyìí. yes be how many minutes in thirty minutes time eh, that's not bad. that's beautiful. okay ọ̀gá ní wà okay bẹ́ẹ̀ pé kẹ́ máa bọ̀ báyìí báyìí. a fẹ́ ọ̀gá fẹ́ fún iṣẹ́. right now. right now. okay all right okay. make me my officer ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gbogbo. adala máa gbà mí ta ló túbọ̀ gájà láàárọ̀ yìí. kò yé mi yìí wọ́n kàn ń wọnú ọ́fíìsì ọ́fíìsì where is manager where is manager ah, wọ́n ní manager wà lọ́fíìsì. Ah. ṣé ló nípa fẹ́ fún yàn ṣẹ́ náà lọ́dà ìfẹ́ ti gbolẹ̀ tó yẹn. ẹ wo kò yé mi ẹ̀yin àti wọn náà lẹjọ mọ wa bí akẹ́ lọ bí wọn pé kí ló ń ṣẹlẹ̀ gangan. ṣé ìṣe kíní ti wílé tútù dé yìí. problem ti wà problem ti wà nínú ọ́fíìsì. àwọn òye sùn mi ò ọ̀gá báwo lè ṣe ń rí báyìí ọ̀gá. Ah, ọ̀gá báwo ni a ṣe fọgànẹ́sà kọ́rè ah, o kọ́ ló máa máa kó gbogbo fáìsì wa lọ́fíìsì. pẹ̀lẹ́ ah, eh? Kasali oní rédíò. ọ̀gá ẹ ti ń gẹ̀tẹ̀ wrong mo lọ mú mr dare ní sàn. mr dare ah, ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká lọ apply ẹ wo àgbọ́dọ̀ jẹyà kú ọ ọ̀gá wa ló dé èyí kan fún wa ní ọ́fíìsì. ẹ sà ẹ sà ẹ má bínú èmi ni mr dare tẹni kan wá pè wá. ó mi mr Kasali. ọ̀gá so wọ́n ti dé sà àwọn àwọ̀ ẹ̀ iṣẹ́ tàbí àwọ̀. mr Kasali ọlọ́kọ̀ lamẹ́ríkà wow wow amẹ́ríkà nìyẹn ó kẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ mọ̀ pé ìṣẹ̀rí tẹ bá dá amẹ́ríkà ayé lè má má jẹ káwọn wá jẹ àkúrẹ́ káwọn kú sínú oṣù kẹ́mi má lè fi ìyàwó mi kí fi ṣoògùn owó kò ní make sense ó jẹ́ bàjẹ́ ó ti jẹ́ jù ṣẹ́rí tí ẹ bá dé amẹ́ríkà ẹ máa ra àwọn oògùn owó tó pẹpẹrónì tó capitulate. Oh, ẹ wo mo gbọ́dọ̀ dé amẹ́ríkà náà. ọ̀gá má gbà báyìí amẹ́ríkà sà ọ̀gá ẹ̀ máa ń dà tígẹ́ẹ̀tì ẹ̀ ọ̀gá ìgbìmọ̀ ẹ̀ kàtàní tígẹ́ẹ̀tì ẹ̀. ṣe yẹ pọ̀ ta. Some the reason make a fall down. Yeah. Some the reason make a run. Eh, Afghanistan ni ah, wọ́n fẹ́ miss flight wọn ni kò dá mi tẹ̀lé yes Afghanistan ni ah, eh, wọ́n bọ̀ sí ìta ọ̀gá ọ̀gá ọ̀gá sà. má jẹ́ ṣiṣẹ́ oníṣẹ́ láyé tí mo wá mo fẹ́ lówó láyé uh, let me light so shine fáwọn ọ̀tá mi rí jẹ́ kí n ṣe rere láyé.